ta ni ẹ. èmi ṣubú mi ni time ti lọ ẹ má jẹ́ ká gba straight ẹ jẹ́ gba short cut. ẹ mo jọ tètè fọwọ́ kàn mí last ni. èmi náà ti ní plan fún weekend fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ jù ẹ mọ̀ yẹ kó di weekend kò tiẹ̀ ṣe díẹ̀ kẹ́ tó máa lọ. Ah, níbo ló mú mi lọ. yàrá wa ni. ah nílé yín. Ah! tún ṣe ìlànà káàkiri àdúgbò bedding with all men. mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yìí ṣówó nìkan nífẹ̀ẹ́ ni. kí tún ni ìfẹ́ tó jogún lọ. wo lọ́dọ̀ tèmi owó owó nìkan kọ́ nífẹ̀ẹ́ o èmi gan ṣe mọ reason táwọn ìyàwó olówó ṣe máa ń ṣèrànwọ́. èèyàn máa ronú rà látọjọ́ yìí. àjọ gbádùn ara rẹ pé ń gbé fún mi ń gbé fún tààrà. mo tún ti lóyún. ṣé jì ni àbí nǹkan mi ó ṣe jẹ́ pé ìwọ nìkan lára ẹ máa kún àpòwọ́ sílẹ̀ fún sex. mechanic ifá bricklayer ibo graduate igba kí ni ti ń jọ mi o kò look normal mọ́ o àwọn kí useless man ẹ máa wá sí mi yóò wá ẹ eh? eh? ọmọ ẹni tó pè useless tó mọ ọ́fíìsà Mani, Nigerian Police Force. amòfin ni òun ti wá rúfin. àṣòótọ́ lọ́rọ̀ àwọn àgbà tó ní kò sí bá ṣe máa ṣe ìbolo tí ò ní run ìgbẹ́. o mọ̀ pé tí àgbà rí tójú fi kónú bọ́mọdé bá worú ẹ̀ ó ṣe é ṣe kójú náà fọ́. ẹ jọ dáàdì bo ni nǹkan. dáàdì bo ni ó wà nílé ṣé kò sí. ẹ jọ bá mi pè wọ́n ìròyìn ayọ̀ ni mo mú wá fún wọn. Ah. Kilo de, kilo kí kilo ṣẹlẹ̀ kilo ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí lẹ ń wá kí ló ṣẹlẹ̀. mo ní kí n sọ fún yín pé ìyàwó yín ti bímọ ni. ṣé rí àrùn kan wà wọ́n pè ní informality ṣé rí obìnrin tí àìsàn tó bá ń bàjá sexual urge wọn ó máa ń àìkàn ó máa ń ṣe wọn bíi kán lọ́kùnrin dábọ́kùnrin láṣẹ.